إن الحمد لله نحمده ونستعينه ونستكفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير العدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أدوكف الله سبحانه وتعالى أترى صلاة ونبوة محمد صلى الله عليه وسلم إن شاء الله أتما تسوج لري ذلك صحيح البخاري كتاب الأدب باب رحمة الولد وتقبيله ومعانقته حدثنا أبو اليمان أخبرنا شعيب عن الزهري قال حدثني عبد الله بن أبي بكر أن عروة بن الزبير أخبره أن عائشة زوج النبي صلى الله عليه وسلم حدثته قالت جاءتني امرأة معها ابنتان تسألني فلم تجد عندي غير تمرة واحدة فأعطيتها فقسمت بين ابنتيها ثم قامت فخرجت فدخل النبي صلى الله عليه وسلم حدثته فقال من يلي من هذه البنات شيئا فأحسن إليهن كن له سترا من النار يا عائشة رضي الله عنها ó ní arábìnrin kan jaat imratun ma'aha ibnatani arábìnrin kan wá báwọn jaat imratun ma'aha ibnatani arábìnrin kan wá bá ní ma'aha ibnatani tó mú ọmọ obìnrin méjì dání tẹ́fàlù lẹ́ni tí ó ń béèrè lọ́wọ́ mi tó ń tọrọ lọ́wọ́ mi falam tajid indi ghayra tamratin wahida ṣùgbọ́n arábìnrin yìí kò rí nǹkan kan lọ́dọ̀ mi ju dàbídùn ẹyọ kan lọ fa a'taytuha mo wá fún ní dàbídùn oró kan yẹn fa qasamatha bayna ibnatayha ó wá pín sí méjì ó fún ìkan náà ọmọ méjèèjì ó fún ní ìpín kan ọmọ kejì ó fún ní ìpín kejì fún maqamat lẹ́yìn náà arábìnrin yẹn dìde fakharajat ó jáde fadakala nabiyyu sallallahu alayhi wa sallam nígbà tí muhammad sallallahu alayhi wa sallam tó wá wọlé fahaddathuhu mo wá naréètì ìṣẹ̀lẹ̀ yẹn fún faqal anabi sallallahu alaihi wasallam wa ni man yali min aadi ilbanati shay'a ẹni tó bá mójútó àwọn ọmọ obìnrin bíi irú eléyìí fa ahsana ilayhin tó lè ṣe dáadáa sí wọn kunna lahu sitra minan nar wọn ó máa jẹ́bi gàgá fún nínú náà tọ́lọ́wọ́n bó lò ń sábàbí fún tí ò ní jẹ́ kó wọná hadithi ó ń sọ fún wa pàtàkì títọ́ ọmọ pàtàkì jùlọ ọmọ obìnrin ìyá wa Aisha radiyallahu anha ó sọ bí arábìnrin bí ó ṣe wá báwọn lẹ́ni tí ó ń tọrọ bó ti ẹ̀jẹ̀ wípé ìpìlẹ̀ ni pé kò tọ́ ipe ká tọrọ nínú Islam ṣùgbọ́n tí necessity tó bá wá gbé wa láti lọ tọrọ nǹkan lọ́dọ̀ yẹn eléyìí kò sí nǹkan tí ó burú bẹ́ẹ̀ ṣùgbọ́n mùsùlùmí gbọ́dọ̀ kó rẹ̀ níjànú nípa ìmọ̀ tọrọ lọ́dọ̀ àwọn èèyàn anabuwa Muhammad sallallahu alaihi wasallam oní la tazalu al-mas'alatu bi ahdikum ẹlòmínú yìí kò ní yé máa tọrọ hatta àti yawm al-qiyamati wa laysa fi wajhihi muz'atu lahmi débi wípé tó bá jọ́ gbé ní alkiyama gbogbo ẹran ojú rẹ̀ ni ó ti kúrò tí ó ké gungun látara ìmáa tọrọ ìmáa tọrọ nǹkan àwọn èèyàn ìyẹpẹrẹ ara ẹni ni tó ṣe wípé ẹ̀sìn ò fẹ́ ká máa ṣe ṣùgbọ́n tí yóò bá tọrọ tán fún yàn kéèyàn gbà á eléyìí nǹkan tó dáa ni ṣùgbọ́n ìmọ̀ lọ tọrọ ìpìlẹ̀ ní pélé yìí ó dáa janabu muhammad sallallahu alaihi wasallam ló fi ní la tajuzu المسألة إلا في ثلاث كما ترى kò ń ṣe nǹkan tó da àti níbi nǹkan mẹ́ta so lára rẹ̀ òun ni rọ́jùlù àfọ̀bátò fọ́ọ̀kọ̀ ẹni tó ṣe gbájà débi wípé kí ni àwọn mẹ́ta nínú àwọn ẹjọ́ nílà àkáì yẹn jẹ́rìí sí pé ẹni yìí ò ṣe ń bá a jà so lára nǹkan tó lè mú èèyàn tọrọ lélẹ́ yìí ṣùgbọ́n ká sọ títọrọ ká sọ ọ́ jíṣẹ́ Islam lòdì sí eléyìí kì í táwọn kan máa ń ṣe tí wọ́n gba ìdí tí wọ́n gbé ìgbà abára tí wọ́n máa tọrọ owó tẹ́lómi rí ń bẹ́ẹ̀ ó ju owó tí ẹni tó ń lè táì márùn lọ rí lóṣù Islam lòdì sí irú nǹkan báyìí Islam takò sọ ẹni tó lè tọrọ òun ẹni tó ṣe pé òṣì bá ajá èrò èèyàn bẹ́ẹ̀ ó lè tọrọ àbẹ́yẹn tó ṣe pé ó kó sínú gbèsè bóyá látara wípé ó fẹ́ràn àwọn èèyàn kan lọ́wọ́ ló náà kó sínú gbèsè yẹn tá a bá mọ orí èèyàn bẹ́ẹ̀ a lè ṣe kí ni a lè ràn án lọ́wọ́ tó bá ṣe kí ni tó bá tọrọ lọ́wọ́ wa ìtafẹ́ ló ń bẹ gẹ́gẹ́ oṣù tó ní í ṣe pẹ̀lú èèyàn tóṣì èèyàn tóṣì eléyìí ló lè mú èèyàn tọrọ sọ arábìnrin bá wo kéèsì rẹ̀ ó ní ọmọ méjì so possibility kó ṣe pé ọkọ rẹ̀ ti kú wà possibility yẹn wà ní tí ìyàwó Aisha radiyallahu anha torí òní pé arábìnrin wọlé wá báwọn lẹ́ni tó ń tọrọ bí a kí yan fún un lóúnjẹ ìyàwó Aisha radiyallahu anha olóhùn wọlé òun ò rí kankan ìdàbíbi ẹ̀yọ̀ kan lọ òun ló jẹ́ pé nígbà míì nílé ànábíwá Muhammad sallallahu alayhi wa sallam àwọn gẹ́lẹ̀ máa ní nǹkan tí wọ́n jẹ bí àwọn Aisha ṣe sọ tó oṣù méjì mẹ́ta lọ táwọn òní dáná nínú ilé Urwa ìkan lára àwọn tí wọ́n jẹ́ tabi'un bákan náà tí wọ́n jẹ́ ọmọ ìgbọ́n ìyá wa Aisha wọ́n ń bèèrè lọ́wọ́ rẹ̀ pé wọ́n máa dà yọ àyíṣùkún wọ́n ní tẹ́tẹ́ máa ń jẹ láàrin oṣù méjì sí mẹ́ta tẹ́sọ̀ yẹn ìyá wa Aisha radiyallahu anha ó ní al-aswada òun náà ni àtàmúrú wàlùmá dàbídùn àtomi dàbídùn àtomi lódìdí ilé anábíwá Muhammad sallallahu alayhi wa sallam oṣù méjì wọn ni dáná rárá ìgbà tárábìnrin yìí wá tọrọ yìí dàbídùn yìí náà ni tó wà ń lé kò tún wá sí dàbídùn lé dúkìrì oru ẹyọ kan ló ya wa aisha radiyallahu anha wa fun arabi yuro da bibi ya kai yi ti arabi ni yodu wa je da bibi woro ya kata fun ona tu o pe kini awa to ni de jo lo benle ona la omo to nku dari o wa mu da bibi ye o wa pin si meji eleyin so fun wa ipo ti si ya bi ya bí ọmọ ṣe máa ń rí lára ìyá rẹ̀ pàtàkì jùlọ dìfẹ́ǹsì tí bàbá ò lè ṣe fún ọmọ ìyá ṣe tán àti lè ṣe é torí pé yóò máa rántí bó ṣe jáde lára òun eléyìí ló máa ń fàtó pé obìnrin mi yóò dìfẹ́ǹdì ọmọ rẹ̀ débi pé yóò dìfẹ́ǹdì ẹni lè bàjẹ́ gan tó bá rántí bó ṣe jáde lára òun tó ló jẹ́ pé obìnrin ní ẹ̀ẹ́rì tí ó ṣe wàhálà lọ látàárọ̀ tẹ̀bá bèèrè gbogbo wàhálà tó ń ṣe anítorí káwọn ọmọ òun lè jẹun náà ni orí ìgbẹ́ tó ṣe pé ọkọ ọkọ ti abandon ẹ̀ dànù owó tọkọ rí ìnákúnà ló ń ná tí kárọ̀ fáwọn èèyàn ká lọ bí apalọ̀ ká lọ nánà bẹ́ẹ̀ ló ọtọ́ lọ́mọ ńlẹ́ táwọn ọmọ yìí ní ìdí attention rẹ̀ ní tán ní di àánú rẹ̀ ṣùgbọ́n bàbá òkà kún díẹ̀ ìyá mi ni ó máa struggle ìwọ̀n bá tó bá tà ní ìran ọmọ ní ìwé ìwọ̀n bá tó bá tà òun náà làwọn ọmọ ìmọ̀ àjẹun torí pé ó ní bíkiri ìṣe máa rí lára àwọn obìnrin àwọn ọmọ wọn pàtàkì rẹ̀ àpèjúwe rẹ̀ òun ni tí arábìnrin yìí display wọ́n fún ní oró dàbídùn ẹyọ kan ó tún wọ́n mú dàbídùn ẹyọ kan yẹn ó tún mú ó tún kan sí méjì ó pin láàrin àwọn ọmọ rẹ̀ kẹ́yìn ẹtí ẹ̀sìn nǹkan sínú náà tẹ́mi ò bá tí rí nǹkan kan jẹ ṣe ló jẹ́ pé lára àwọn kẹta ti kà sẹ́yìn ọlọ́run ọba ó pàtàkì ọ̀rọ̀ àwọn òbí wa pàtàkì jùlọ ìyá wa ọlọ́wọ́ bá pàtàkì ọ̀rọ̀ wọn púpọ̀ torí pé apart from pain tó ṣe kí wọ́n go through láti bí wa jíjẹ múmú wa wọ́n níkàkú fún ju àwọn bàbá wa gan lọ́ngbà mi tọ́lọ́n bá ní èèyàn tó ní bàbá tí ò níkàkú fún yẹn èèyàn ó mọ pàtàkì ìyá ń gbà mi ìyá fẹ́ lè ta nǹkan tó ní láti lè fi jẹ́ kí ọmọ rẹ̀ jẹ fọ́mọ ẹ̀ mú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so eh, ọmọ ó pàtàkì lọ́dọ̀ òbí eléyìí ló mú arábìnrin yìí ló mú mú kíní dàbí dùn oró kan tán bùn òun náà tó fi pín sí méjì tó fún ìdá kan ó pín fọ́mọ kan ìdá kejì ó gbé fọ́mà kejì bó tẹ̀lé pẹ́ni tó fún nídàbí nù yìí náà òun náà kò ní nǹkan mí tó lè fún jù yìí ń lọ torí pé anábíwá Muhammad sallallahu alaihi wa sallam ó ní ìtẹ́kìlá ìtẹ́kìlnáàr wọ́lá ó ní ṣe kìtàmùrà báyà náà kódà kó ṣe pé kí ni ìdá kan dàbí dùn arẹni tó wá tọrọ dọ̀ wa adẹ̀rí sáyìn pẹ́ nìyí ó níbi àrí sáyìn yẹn lára àwa fún níwọ̀n bàǹkàtà ni bó tilẹ̀ wò kó kéré mọ́ ànábì ní takùn náà pálọ̀ ó lè ṣe yà pé ìdajì dàbí dùn eléyìí ni yàwó Aisha ló mú ló fi fún obìnrin yìí ní oró dàbí ẹyọ kan tó ń bẹ ńlẹ̀ lélẹ̀ òun náà fi páyà náà ni obìnrin tán fún kò sọ ọ́ sẹ́nu kó ṣe ìmọ̀tara ẹni nìkan ó ọmọ òun ò bá òun ò ní ní táwọn bá fi sínú òun kó máa mú mára ọ̀tàwọn ọmọ yóò lè mú mára bí tòun ní sọlọ́ jẹ́ pé alimami Bukhari rahimahullahu ta'ala wọ́n ta tu ṣáptà yìí ní báàbù rahmatil walaj ṣáptà ọmọ ìkẹ́ ọmọ ìkẹ́ kékeré tán fún wa ká tún wò pé kí ni a fẹ́ gbé fáwọn ọmọ wa wàtàkàbílì ikisi ọmụ ọmọ anakọtì àti ma ọ̀gì ẹ̀ sólè tí obìnrin yìí ṣe yìí ọmụ kí rẹ rẹ̀ méjèèjì ni sígbà tí ànábìwá Muhammad sallallahu alaihi wa sallam wọlé ìyàwó Aisha ṣe mọ̀ níbi nǹkan tí arábìnrin yìí ṣe pẹ̀lú àwọn ọmọ méjèèjì anabiwa muhammad sallallahu alaihi wa sallam wájú ká wípé ẹni tí ọlọ́run bá lọ́mọ obìnrin pàtàkì jùlọ àwọn obìnrin ni ó ṣe okùnfà ìwà àlùjánnà rẹ̀ ni àwọn obìnrin yìí wọ́n ṣokùnfà bí ó ṣe ní wọná àwọn kan tí máa ṣokùnfà tí wọ́n fi ń wọ àlùjánnà pọ̀ bẹ́ẹ̀ làwọn kan tí máa ṣokùnfà tí wọ́n fi ń wọná pọ̀ lára nǹkan tí máa ṣokùnfà pé kéèyàn máa wọná òun náà ni kéèyàn tọ́jú àwọn ọmọ rẹ̀ Allah subhanahu wa ta'ala قل يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودوا الناس والحجارة الله نمو قيول بابا قوا أنفسكم أشعراني وأهليكم أتوابيني تتزي يوني أتوامي نارا مدينة تشتو وقودوا الناس والحجارة إياتي وكتا لاما في كوننا alayha malaikatun ghiladun shidad iná tó ṣe pé àwọn màláìkà tá lójú àánú àwọn màláìkà tá yí tá bá ń wọ appearance wọn shidad tán lé kókó la ya'suna Allaha ma amarahum tó ṣe pé wọn ń takò àṣẹ ọlọ́wọ́n ọba ìtọ́lọ́mba ti pa wọ́n láṣẹ wọn máa ṣe wọn ń takò wa yaf'aluna ma yu'marun ìtọ́lọ́mba pa wọ́n láṣẹ wọn máa ṣe ni ìtọ́lọ́mba ṣe kí ni لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون wọ́n takọ̀ àṣẹ ọlọ́run ọba wọ́n dẹ̀ máa ṣe kí ni máa yùkùmọ̀rù ìtọ́ba pa wọ́n láṣẹ wọ́n máa ṣe ìtọ́ba pa wọ́n láṣẹ so kí la fẹ́ lò ń gbé eléyìí ó ní kí ọlọ́run ọba subhanahu wa ta'ala ó fẹ́ ká tó àwọn ọmọ wa òun ló jẹ́ pé òbí gbọ́dọ̀ jẹ́ pé kó jẹ́ nǹkan tí ó mú mú láyà o bóun ṣe fẹ́ tó àwọn ọmọ ẹ ọlọ́bùnmi lọ́mọ ọlọ́bùnmi lọ́mọ àwọn ọmọ àwọn ọmọ nítorí sọ ni pé òun wá ìdánwò ni ẹni tó ń tọrọ ọmọ ó wá ìdánwò kò fẹ́ ṣèdánwò ni síra kó pàṣẹ ń bẹ̀ àbí kó fẹ́ẹ̀lì bọ́lọ́mọba subhanahu wa ta'ala sọ pé innama amwalukum wa auladukum fitna ọlọ́run yọ̀rọ̀ tá ń fún yín àtọmọtẹ́ ń bí fìtínà ni wọ́n fìtínà ni wọ́n àfi ń tíráì yín ni àfi ń dán yín wò ní ìdánwò ni wọ́n jẹ́ fún yín bákan náà àdánwò ni wọ́n ọlọ́mọba subhanahu wa ta'ala ó ń fa ọmọ ìdán yín wò ní jẹ́bọ́jẹ́ pé property tọ́lọ́ fún yín òfin dán yín wò ní láti wò pé sẹ́ẹ̀fà àwọn ọmọ ìṣe ti tòun ọlọ́wọ́ bá ẹ̀tọ́ wọn ní títọ́ tóun ọlọ́wọ́ bá fẹ́ kẹ́ ẹ̀tọ́ wọn property tó ń fún yín ṣe ẹ̀nà bó wọn ọlọ́wọ́ bá ṣe fẹ́ kẹ́ ẹ̀ná innama amwalukum wa auladukum fitna wallahu indahu ajrun azim so ló fi jẹ́ wípé ọlọ́wọ́ bá pa wá láṣẹ ya ayyuhalladhina لا يعصون الله ما ويفعلون ما يمرون ọlọ́run ni ẹ̀dá àbòbò ara yìí ẹ̀dá àbòbò àwọn ọmọ yìí àtàwọn ìyàwó yìí náà níbi iná tó òbí ó gbọ́dọ̀ ní eléyìí ọkùnrin ní ọmọ ṣe nǹkan tí ó mú àwọn ọmọ wa tí ó sọ di ọmọ náà ọmọ pẹ̀lú tí ó òbí mi fún ara ẹ̀ ni ó máa wá orí ibú fún ọmọ rẹ̀ yóò ló ń sọ náà ni òun ni ó mú lọ síbi àwọn ààyè ránù àwọn ààyè tíyàn tí sórí ibú yóò ló ń tọmọ òun náà ni ọlọ́run ni ẹ dáàbò ara yín àti àwọn ọmọ yín níbi náà so anábìwá Muhammad sallallahu alayhi wa sallam ló fi sọ wípé man yalimi min adi banati shay'an ẹni tí ọlọ́run bá ní kírú àwọn obìnrin báyìí máa bẹ lábẹ́ rẹ̀ ní fa ahsana ilayhin tó ṣe dáadáa sí wọn kó tọ́jú wọn bó ṣe yẹ kó tọ́jú wọn kunna lahu sitran wọn ó jẹ́ gàgá fún níbi iná wọn ó jẹ́ gàgá fún níbi iná tí wọ́n bá ṣe eléyìí so eléyìí ni tí anábọ̀ Muhammad sallallahu alaihi wa sallam sọ láti lè yí nǹkan tí arábìnrin yẹn ṣe nípa pé n tó ṣe yẹ á nǹkan dáadáa ni n tó ṣe yẹ nǹkan dáadáa ni tó fi jẹ́ pé nǹkan tí àwa náà gbọ́dọ̀ bójútó òun nílé yìí àwọn ọmọ wa ká tọ́jú wọn à ń jẹ́ kápá wọn náà jẹ́ á rí pé ẹni yìí kó kọ́kọ́ ṣe tàwọn ọmọ gan náà kó tó ṣe tìtì ẹ̀ tó túmọ̀ sí pé kí ni ìtọ́ ọmọ nìyí òun ìgbà tí ó ti ṣẹ́kù òun ò ti jẹ ìwọ̀n bá ń tó bẹ́ńlẹ̀ ó fún àwọn ọmọ láti lè ṣe kíni láti lè kẹ́ wọn tó jẹ́ pé lára àdúrà tí ọmọ gidi máa ṣe tọ́lọ́mọ bá sọ òní pé wà fún rabbi rahamhuma kama rabbayani saghira yóò mọ tọrọ pé kí ni ọlọ́run bàbá ń kẹ́ àwọn òbí mi méjèèjì kàmá rọ́pẹ́ yá ni sọ̀rọ̀ ìrọ̀ gẹ́gẹ́ báwọn náà ṣe kẹ́ mi nígbà tí mo wà ń kékeré ọmọ bẹ́ẹ̀ kékeré kò lè ṣiṣẹ́ kò lè dádúró òbí yóò sọ́gbù ní efun lóúnjẹ ọmọ òun wa dàgbà tán kò wá ní rántí òbí yẹn mọ́ yóò máa lálàsẹ́ àwọn òbí eléyìí wọ ọmọ burúkú nìyí ó gbọ́dọ̀ máa ṣe dáadáa sí wọn gẹ́gẹ́ bí àwọn nǹkan tá a ti kà sẹ́yìn bákan náà ó gbọ́dọ̀ tún máa rántí wọn nínú àdúrà tí ó máa ṣàdúrà fún wọn bí wọ́n ṣe ń bẹ láyé ni àbí wọn sí láyé mọ́. حدثنا أبو الوليد قال حدثنا الليث قال حدثنا سعيد المقبري قال حدثنا عمرو بن سليم قال حدثنا أبو قتادة قال خرج علينا النبي صلى الله عليه وسلم وأمامة بنت أبي العاص على عاتقه فصلى فإذا ركع وضع وإذا رفع رفعها أبو قتادة قال رأى صحابي نبي محمد صلى الله عليه وسلم أن خرج علينا النبي صلى الله عليه وسلم أن بن مشلاشي ànábì wá jáde láti inú ilé wànàbíyù kharaja alẹ́ nàbí sallallahu alaihi wasallam wa umama tu bintu abil aas umama ọmọ abul aas bin rabi ìkàlára àwọn sábẹ́ ànábì wa muhammad sallallahu alaihi wasallam abul aas bin rabi' ó fẹ́ ìkan lára àwọn ọmọ anábíwa muhammad sallallahu alaihi wasallam tí a mọ̀ sí zainab òun ni ó wá bí umama abúláhásí bin rọ̀bí yìí kí anábíwa muhammad sallallahu alaihi wasallam kó tó di anábí ọlọ́wọ́ ọba òun ni abúláhásí bin rọ̀bí yìí òun ló ti fẹ́ ọmọ rẹ̀ òun ló ti fẹ́ ọmọ rẹ̀ ọmọ gba ìsìláàmù ọkọ ò tí gba ìsìláàmù ìgbà tí ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam tó ṣe hijira àyà padà dé pé kí ni mùsùlùmí lóbìnrin gbọdọ̀ ọmọ bẹ́ẹ̀ lábẹ́ kìfìrí wọ́n ní láti separate ìgbà tó tóbi ọdún bíi mélòó kan abúláwàsí ni mọ̀rọ̀ bí òun náà padà gba ìsìláàmù ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam wá dá Zainab padà sọ́dọ̀ rẹ̀ láì ṣe nìka mi mọ́ torí pé zainabu náà ti lọ́kọ ìlọ́kọ mi lẹ́yìn gbà yẹn ṣùgbọ́n torí pé àyà ti wá pé mùsùlùmí lóbìnrin ò gbọ́dọ̀ mọ bẹ́ẹ̀ lábẹ́ kẹfìrí wọ́n ti wà separated so lára àwọn nǹkan tí ó máa ń lé fún àwọn èèyàn láti ṣe láwùjọ ni ṣùgbọ́n anábìwá Muhammad sallallahu alaihi wasallam ilé ìṣẹ̀lẹ̀ sí ó dẹ̀ lo òfin yẹn bọ́lọ́wọ́ ṣe pa aláṣẹ ọmọ rẹ̀ tó ń bẹ lábẹ́ kìfìrí ó ṣe kí ni oníkan wà secretage ṣùgbọ́n gbà tí Abul Aas bin Rabi ó padà gba Islam ó di pé kí ni ó sùn wọn pọ̀ bìnníkáì al pẹ̀lú nìkáì àkọ́kọ́ kò ń ṣe nìkáì tuntun so Abul Aas bin ọmọ tí zainab bí fún náà ń pè ní umama umama bintu abilaasi ọmọ yìí ó wá sílé anẹ́gbẹ̀wà muhammad sallallahu alaihi wasallam bí a pẹ̀lú ìyá rẹ̀ ni àtòrún wá tó anábì sallallahu alaihi wasallam wá jáde láti wá kírun wa umama tu bintu abilaasi ala atiqi umama yìí anábì gbé e séjì ká fasọ́lá anábì wá lẹ́ni tí ó gbé umama sí èjìká fàíza raka'a tó bá di káàmì fẹ́ lọ sí rukuru wàbà yóò gbé ọmọ yẹn kalẹ̀ wàíza rafa'a tó bá bóyú dé níbi ruku rafa'a yóò ṣe kìí yóò tún gbé ọmọ yẹn padà so nínú ẹgbà wá mi tó bá lọ sí sujud yóò gbé kalẹ̀ tó bá dìde sujud yóò tún gbé padà so eléyìí ó ń sọ kíkẹ́ ọmọ kíkẹ́ ọmọ ọmọ ọmọ èèyàn ọmọ èèyàn náà ni sòdélẹ́bù pé kí ni anamisọlá afọlá ń bí ọmọ nígbà tó bá ń kí irun àwọn afọ́ àmì ní irun náfìlà ni ṣùgbọ́n tó tẹ̀wọ̀n ni pé kò ń ṣe irun náfìlà torí pé kí ni àbùkọ́tà bá ọlànà ibi jáde wá bá wọn nínú mọ́ṣáláṣí tó túmọ̀ sí pé kí ni ìwọ ọ̀ràn yẹn ni tó túmọ̀ sí pé ìwọ ọ̀ràn yẹn ni so tí ìdí bá wà láti gbé ọmọ kékeré dání bàtà bá ń kírun bóyá gbé sójìká ni àbí agbé dání kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ tí ìdí ìdí pàtàkì bá wà ṣùgbọ́n tí ò bá sí ìdí pàtàkì kò ń ṣe nǹkan tó bá mú pé ká máa gbé ọmọ kékeré wá sí mọ́ṣáláṣí nìyí torí wípé yóò máa disturb àwọn èèyàn ṣùgbọ́n tí ìdí pàtàkì bá wà kò sí nǹkan tí ó burú di eléyìí olùpàdó jẹ́ pé lásìkò àwọn sàhábà radwanullahi alayhim àwọn sàábé lóbìnrin wọn máa gbé ọmọ kéékèèké wọn wá mọ́ṣáláṣí lẹ́kọ̀ọ̀kan ṣùgbọ́n tánà sallallahu alaihi wasallam ń gbọ́ ìgbé àwọn ọmọ yìí ànábì àtòrí títí wọn yóò ṣe rùn kúkúrú irun tó ní ìfúnṣẹ́ àti fàgùn tẹ́lẹ̀ ṣùgbọ́n tó bá ti gbọ́ ìgbé ọmọ kékeré kan yóò try láti ṣe kíni láti ṣe ìrìn yẹn ní fífi yẹ torí kí ìyá ọmọ yẹn lè ba àtẹ́ǹdì sí lára kíkẹ́ ọmọ kékeré tí anábùwà Muhammad sallallahu alayhi wa sallam tó ní ní eléyìí náà so kágbé ọmọ wá sí mọ́ṣáláṣí tí ìbí bá kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ pàtàkì lọ àwọn obìnrin ọkùnrin náà tí di bá wà fún kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ ṣùgbọ́n tí ò bá ti di pàtàkì àwọn ọmọ tí ó máa fi ariwo dìstọ́ọ̀bù mọ́ṣáláṣí mi eléyìí ò ń ṣe nǹkan tí ó bá mi torí pé yóò máa dìstọ́ọ̀bù attention àwọn tí wọ́n ń kírun àbí concentration àwọn tó ń kírun so eléyìí ò ń ṣe nǹkan tó dá ṣùgbọ́n tí ibi pàtàkì bá wà a e wá sínú mọ́ṣáláṣí nam kéèsì tí anabi wa muhammad sallallahu alaihi wa sallam ẹgbẹ́ mọ́ṣáláṣí ní ilé anabi wa sọ̀tàn àti bá lòun wọnú mọ́ṣáláṣí náà ọmọ yóò wa so wípé ó gbé wá sínú mọ́ṣáláṣí ní eléyìí nǹkan tí ó wà lẹ́gbẹ̀ẹ́ mọ́ṣáláṣí ni so yàtọ̀ sí pé kéèyàn kan bí ọmọ kékeré wá láti jìnnà jìnnà gbogbo wá sí mọ́ṣáláṣí ẹlòmínú àwọn òbí lọ́kùnrin wọ́n ní ọmọ àwọn àwọn òfẹ́ kó disturb ìyàwó àwọn nílé kó disturb ìyá rẹ̀ nílé yóò wá fi wá sí mọ́ṣáláṣí kó máa disturb àwọn èèyàn ní mọ́ṣáláṣí eléyìí ò bá láka ìlú òfẹ́ kí ìyá rẹ̀ rest díẹ̀ tèmi tó wá gbé wá tí ó ti máa disturb àwọn èèyàn nínú mọ́ṣáláṣí rárá yìí ń wò mí ṣùgbọ́n tí ìdí pàtàkì bá wà tí yóò fi gbé wá sí mọ́ṣáláṣí kò sí nǹkan tí ó burú ń bẹ́ẹ̀ èèyàn dẹ̀ lè gbé e dání náà tí ó bá ní affect àwọn èèyàn tẹ́ ń bẹ nínú sáfù ni bí anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam bó ṣe ṣe nípa Umama bintu Zainab àbí Umama bintu Abil Aasi Rabi' bó ṣe bó ṣe ṣe nípa rẹ̀ so kò sí nǹkan tó burú bí eléyìí ara kíkẹ́ ọmọ kékeré náà ni tí ẹ̀sìn wa tí ó pépè sí sọ̀nàbọ̀ Muhammad sallallahu alaihi wa sallam tó bá fẹ́ rúkú yóò gbọmọ ẹ̀ kalẹ̀ kó lè ba rúkú kúrọ́bà tó bá dẹ̀ tún dìde ń rúkú yóò tún gbé yóò tún gbé kọ́rùn padà sọ̀tò tó mọ̀ sí pé lẹ́yìn tó ṣe nísìnyí kò ní lè káwọ́ mọ́yá nìyẹn kò ní lè gbé ọwọ́ ọ̀tún lórí ọwọ́ òsì torí kọ́ ọmọ tá a gbé sọ́run ní ṣògbó láti fẹ́ ká ọmọ yá sọ eléyìí lára àwọn ẹ̀rí táwọn afá lò wípé ìka ọmọ yá ń bàtà bá ń kírun kò kí ń ṣe ọ̀ràn àyàn bó tiẹ̀ jẹ́ pé kí ni súnnà máa ń ṣe gẹ́gẹ́ bí hadithi sahal bin sa'ad as-sa'idi radiyallahu anhu ti alimami malik rahimahullahu ta'ala gbà wá ipe kana nasu yumaruna an yada araju aliyada yumna ala zira'ihi al-yusra fi salat wọn máa pa àwọn aláṣẹ ipe kéèyàn gbé ọwọ́ ọ̀tún lórí ọwọ́ òsì níbi irun ṣùgbọ́n amúmi ẹ̀ ṣe lè ojú ògùn àwọn ilé istihbab ntí ọ̀pọ̀lọpọ̀ àwọn abá abúlé lórí mi pé lè istihbab ni kò ń ṣe ọ̀ràn yẹn kò ń ṣe ọ̀ràn yẹn ṣùgbọ́n ètò dáa ní ká máa ṣe tá a bá rí di pàtàkì tí ó ní kí a máa ka ọwọ́ ọ̀tún lórí ọwọ́ òsì ṣùgbọ́n tí ìdí pàtàkì bá wà bí irú ẹni tó gbé ọmọ dání lórí ìrun ni tó lè máa rí kìíní ẹ ṣe ẹni tó gbọmọ kọ́kọ́ lọ́rùn àbógbé e sọ́rùn ó lè máa irú kẹ̀bẹ́ ṣe otherwise ọmọ yìí ó jábọ́ tí ìdí pàtàkì bá wà a lè máa ṣe sanabuwa muhammad sallallahu alayhi wa sallam ó ṣe léyìí pẹ̀lú ọmọ rẹ̀ umama bintu abilaasi tó tó bá fẹ́ rùkú yóò ṣe bẹ́ẹ̀ tó bá ti rùkú yóò tún bí padà tó bá lọ sí sùjúdù yóò ṣe bẹ́ẹ̀ tó bá tún dìde ní sùjúdù yóò tún ṣe padà tó a ní tó tẹ̀wọ̀n dẹ̀ ni pé kò sí àtọ̀ láàrin náfílà àti ọ̀ranyàn bó ṣe lè ṣe ní náfílà ló lè ṣe níbi ìrun ọ̀ranyàn náà nǹkan tí àwọn míì sọ nínú àwọn màlìkíyà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so ní tó tẹ́wọ̀n kò ní pé ẹni yẹn ó lè ṣe irú nǹkan bẹ́ẹ̀ sọ̀nàbọ̀ Muhammad sallallahu alayhi wa sallam ó ṣe léyìí fún ìkànnù àwọn ọmọ rẹ̀ àbí ọmọ ọmọ rẹ̀ tí a mọ̀ sí uh, Umama bintu Abdul Aasi so bákan náà anabi sallallahu alayhi wa sallam ó kírun fún àwọn èèyàn nírú situation báyìí lẹni tó ń gbé ọmọ yìí tí ó gbé kalẹ̀ nígbà tó bá fẹ́ lọ́rùn fún tí ó dẹ̀ tún dìde padà yóò tún tó bá tún dìde padà yóò tún gbé mara yóò tún gbé mara ó sì sọ tó takò ẹ̀sìn níbi irú nǹkan báyìí tí ìdí pàtàkì tí ó bá wà fún torí alimami malik rahimahullahu ta'ala wọ́n ní babu rahmatul walad wa taqbilihi wa mu'anaqati ṣáptà nípa ìkẹ́ ọmọ dára ìkẹ́ ọmọ lílé yìí òbí mi yóò wo ọmọ rẹ̀ ọmọ kékeré yóò máa sunkún yóò máa wò náà yóò ní kíni òun sin lọ́wọ́ tó wù irú òbí bẹ́ẹ̀ kó gbé ọmọ yìí mọ́ra kò sí nǹkan tó kò sí nǹkan tó burú mẹ́ lópin ìgbà tí ó bá ti jẹ́ pé kí ọmọ yìí pampas rẹ̀ ti tutù ó ti tọ̀ sí pampas tó bá ti tọ̀ sí pampas àlè ìgbé mara torí pé nígbà tá agbẹ́gbẹ̀ nìyẹn nígbà tí agbẹ́gbẹ̀ nìyẹn ṣùgbọ́n tó ẹgbẹ́ tó tẹ̀wọ̀n lọ́kàn wa òun ni pé kò tí tọ̀ sí pampas rẹ̀ ni àbí kidnapping tán dé fún un pé kò tí sóòkì kò ń ṣe kọ́ tó ti tọ̀ sí a lè gbé kò affect irun wa wọ́n bẹ́ẹ̀ kó ti tọ̀ sí alábágbé bí ìwà tó ṣe bá wà bẹ̀rẹ̀ la gbé ẹ̀gbìn rẹ̀ sára ilé ọ̀pọ̀lọpọ̀ àwọn àfá wọn alẹ́niyàn ò ní o tó bá gbé irú ìtẹ̀lẹ̀ lè kí wọn mú ìgò tó nítọ̀ nínú kó gbé ti ara so eléyìí kò ń ṣe nǹkan tí ó ní àtúwà òkè ẹlòmí ní ṣùgbọ́n ó fẹ́ lọ ṣe test ó fẹ́ ṣe urine test àwọn afún ní ìgò kékeré tí yóò tọ̀ sí ọwá tọ̀ sínú ìgò yẹn sọ̀rọ̀ fi sápò òun tó bóyá ohun dání náà ń lọ ìgbàtásíkò orun tó yàwó ṣe láti kan sókè ní ìgò tọ̀ ẹ ní ohun sọ sí apò ó lè kírun bẹ́ẹ̀ kò lè kírun bẹ́ẹ̀ sòkò dáa tó ṣe pé ká gbé ẹ̀gbin sára yàtọ̀ sí ẹ̀gbin tó wà nínú wa ṣùgbọ́n yìí tí a bá gbé sí ara bóyá aṣọ wa ní orí ní àti rẹ̀ kò dáa ká kírun pẹ̀lú ẹ̀ èyí tí ò yí ara wa náà kò dáa kó ṣe pé kò lọ bẹ́ẹ̀ so ṣùgbọ́n ṣàlè bí ọmọ kékeré kò sí nǹkan tó burú bíi pé ká gbé ká kírun pẹ̀lú ẹ̀ tó bá ń ké ká gbé mọ́ra ká má sọ pé torí pé kí ni à ń sin lọ́wọ́ ba torí àápọ̀ ọmọ ẹ̀ lẹ̀ yóò mọ kéékéékéé débi pé kí ni yóò fẹ́ lè yóò fẹ́ lè ké ìfun rẹ̀ jáde kò yẹ kó rí bẹ́ẹ̀ ni so àágbé mara ni tọ́jáwé jẹ́ pé kò da tó kọ́ ipé ká gbé ọmọ kékeré wá sí tí ó mọ̀ distract attention àwọn tó ń kírun sábà wá gbé wá náà ní ká bójútó òṣùpá sọ pé kí ni ìrẹ́ kírun dé ni wọ́n ló mọ̀ wọ́n pa ní ó wà gbé sílẹ̀ bí wọ́n á kéékéékéékéé no anabuwa Muhammad sallallahu alaihi wa sallam tó bá gbọ́ ìgbé ọmọ kékeré nínú òun yóò yára kírun yẹn ànábi nígbà mi mo fẹ́ fa àwọn onígun tí mo ń wo ṣe ìrìnà fúnfún ẹ̀ nítorí ibi ọmọ kékeré tó ń bọ̀ tó ìwọ òtí tó bí ọmọ tó bí ọmọ kékeré wá sí múlá sí wọ́n ké ó ní láti fún látẹ̀ǹṣẹ̀ ó ní sílẹ̀ kókó máa ké báyìí wàá gbé mọ́ra náà ni tọ́wọ́rẹ́ mọ̀ pé kí o fẹ́ wá tí mọ́ṣáláṣí ni ọmọ ẹ ni pampasì ẹ ti sókì ní kéènì pampasì ẹ lẹ́nà kan ní kó wá sí mọ́ṣáláṣí anábọ̀ muhammad sallallahu alaihi wasallam kò látẹ̀ náà ìmọ̀ aláhi masájídọ́lá àwọn obìnrin ní ọlọ́wọ́ bá ẹmọ́ nìkan wà sí mọ́ṣáláṣí ṣùgbọ́n wá sọlá tó ń náà fi bú yóò ti iná kàí kákìrù lé ló dájú ti fẹ́ kó tó ákìrù mọ́ṣáláṣí yẹ lọ́mọ kékeré tó ṣe pé ọmọ yóò mọ̀ sunkún kó pé tó ń bá ṣe tó bá ń sunkún òun á gbé e so definitely ó ní láti wo ohun tó ń wọ̀ fún tí ó ti tọ̀ sí kò ti fi tọ̀bá jẹ́ torí pé tó bá tọ̀ sí tó fi tọ̀bá jẹ́ ni kò gbọ́dọ̀ fi kírun bẹ́ẹ̀ bó dẹ̀ ṣe rí náà ló ti fẹ́ kírun náà ọmọ kékeré àákùn látẹ́ńṣọ̀nì òṣùgbà wa sílẹ̀ kó máa páró sunkún sunkún sunkún sunkún ara àìní àánú ọmọ nìyíhùn àgbè e mọ́ra ni sanabuwa muhammad sallallahu alaihi wa sallam tó tún jí ọkùnrin òun yóò gbé ọmọ ọmọ rẹ̀ sáàmà sí umama yóò gbé dání anabi sallallahu alaihi wa sallam ó ti ń kírun rí tí àwọn ọmọ ẹ̀ ṣeré wọnú mọ́ṣáláṣí nìyí torí pé ilé wọn nígbà tá a bọ́ta níbi ilẹ̀kùn mọ́ṣáláṣí yìí bọ́ sí yàrá nílé àníṣọ́lá àtàmíṣe mọ́ṣáláṣí ìkánú àwọn ọmọ ọmọ rẹ̀ Fatima radiyallahu anha Hassan àbí Hussein anábì ń bẹ ní sùjúdù ìkánú àwọn méjì yẹn ni ó wá pọ̀ lẹ́yìn anábì sallallahu alaihi wasallam ní sùjúdù anábì rẹ̀ ṣe kí ni ọ̀rọ̀ àdó síbẹ̀ délẹ́bù pé àwọn sàárẹ́ ń wò pé àṣùjúrù yìí ti ń kọjá ìta àmàtẹ́lẹ̀ kí ló ṣẹlẹ̀ tí ó ṣe pé ìkẹ́kọ̀ọ́ tilẹ̀ sanaji Muhammad sallallahu alaihi wasallam ànábìṣà dúró níbẹ̀ àwọn tàbí wò pé yóò fẹ́ fa ìjú ìyẹn gùn lónìí ni tó wọ́n sọ̀rọ̀ wọ́n borí sókè ṣùgbọ́n tí ní ẹ̀ ń wá sọ́kàn rẹ̀ lómi pé ah, kí ló ń ṣẹlẹ̀ ìlú ní ń pẹ́ ju bá ṣe pẹ̀tẹ́lẹ̀ lọ bàtà níbi wá kí irun tán wá ṣàlàyé nǹkan tí ó ṣẹlẹ̀ tọ́lọ́wọ́n bá ti sọ pé nínú àwọn àwọn alùpùpù ọ̀làbùkù fìtìnà fìtìnà yìí bẹ́ẹ̀ náà ló sọ̀rọ̀ sọ níbi ìṣẹ̀lẹ̀ kan náà tó ṣe pé ó rí ìkanú àwọn ọmọ yẹn ó ń ṣe kúpà lọ́wọ́ ni ó wá rí ìkanú àwọn ọmọ yẹn tó ń rìn tó ń ṣubú ó wá bá ìlọ́gbé ó wá ka áyà yìí ìpé ọmọ yẹn tó ń rí tó ń rìn tó ń ṣubú ara àwọn ògbé bẹ́ẹ̀ náà níjọ́ tó ṣe rí pé ọmọ yẹn ni ó mú lẹ́ṣin gùn nígbà tó wà ní ṣùjú sọ̀nàgbà Muhammad sallallahu alaihi wa sallam ọlọ́mọ mi èyí ni ìrìsàhálà ni ó sọ mí bí ẹṣin tó ń bù ní o fàtàrí tó àti àjílà hàtà yàtàdé àjàtà ṣùgbọ́n mi fẹ́ mo kórìíra pé kí n kan lójú tí è ṣe kí ni tí è gbọ́ bùkátà rẹ̀ fíngbà tó kúrò lẹ́yìn anábíwá Muhammad sallallahu alaihi wasallam, sallam anábí gbórí dìde tó fi àṣùyẹ náà tó lékún ní kí ni lékún ní ìṣe àpọ̀mọ́ fún ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala tó ń gbélé yìí kò ní túmọ̀ ju pé kí ní ìkẹ́ lọ ìkẹ́ ọmọ yìí so ẹ̀sìn fẹ́ ká kẹ́ ọmọ wa ń gbàtán bá wà ní kékeré ká try láti mọ understand wọn wọ́n lè má lè sọ̀rọ̀ ṣùgbọ́n a láti mọ kẹ́ wọn ká pé bàkànlá wa náà wà bẹ́ẹ̀ àwọn èèyàn kan náà kẹ́ àwa sàwa náà ní láti kẹ́ wọn eléyìí ni ẹ̀kọ́ tí anábọ̀wá Muhammad sallallahu alayhi wa sallam tó fi kọ́ àwọn sahaba ridwanullahi alayhim táwọn sahaba ridwanullahi alayhim táwọn náà pàṣẹ sí àwọn students wọn títí ebi òní sọlẹ́yìí náà ní nǹkan tí tó fẹ́ kí àwọn agbègbè fúnra wa kí a kọ́ ká lè tó ń jẹ́ beauty Islam jáde sí àwọn èèyàn tó ń pẹ́ ẹlòmíì ní tí ó mú gba ìsìláàmù nǹkan ọ̀tọ̀ọ̀tọ̀ ni ẹlòmíì kékeré báyìí tí wo kà fún yóò kàn rí àrínú àṣà àlà òun láìpẹ́ sí ó ní obìnrin kan tó ń sọ fún ọkùnrin kan ni ipò ń láìkì ẹ̀sìn yìí ni nítorí pé kí ó ní kí ọkọ kó mọ gbọ́ bùkátà ìyàwó ni ní jíjẹ múmu ó lọ́rọ̀ àwọn lamẹ́ríkà nílò ayé ìyàwó gbọ́ bùkátà rẹ̀ ọkọ náà gbọ́ bùkátà rẹ̀ dẹ́nu ọmọ táwọn àjọ bí ni àwọn àjọ gbé bùkátà wọn ní fifty fifty ni bọ́tọ́ yìí pẹ́ sí ti tiẹ̀ sọ pé ìwọ ló gbọ́dọ̀ provide oúnjẹ fún èmi ìyàwó ni àmú láìkẹ̀ ẹ̀sìn ẹ̀ máa fẹ́ gbarú ẹ̀sìn ẹ̀ ní tó mú un gba ẹ̀sìn tiẹ̀ tó mú Islam nígbà nóòfù adẹ̀bìrẹ́ yìí tó ṣe pé tó mú gbẹ̀sìn ó ní pé èèyàn kan ó refuse láti bá lọ́wọ́ ọkùnrin ó refuse láti bá obìnrin lọ́wọ́ ọkùnrin ẹ bá àwọn ọkùnrin tó ń bẹ níbẹ̀ tó ń bẹ níjòkó bá wọn lọ́wọ́ so ó wá wò pé obìnrin yìí nìyí obìnrin wá wò pé ó bèmí lọ́wọ́ ni ọlọ́run fi ń bọ opposite sex lọ́wọ́ torí fìtínà ló lè bí á ah, oníròyìn báyìí lóyẹ kí ẹni lọ́kọ ẹni tó ṣe pé kò ní máa ba opposite sex ẹni tí ó kì í ṣèyàwó rẹ̀ kò ní bá lọ́wọ́ ìròyìn tó wù mí láti ń lọ́kọ ilé that is ọkọ tí ò ní máa ṣe ránù torí pé ìgbàdá wọn bá sábà ní kí ọkọ àwọn yìí ẹni tàbí àwọn ń sẹ́ra àwọn ojú ọkọ̀ sára àwọn ìranù ni ó máa ṣe káàkiri ni so ọkùnrin tó lè bobìnrin lọ́wọ́ ní kò sí tí ò lè ṣe torí pé kí ọkùnrin ọwọ́ ọkùnrin àtọwọ́ obìnrin kanra wọn ní kò ń ṣe bí ọgbà tá a sọ pé ọwọ́ obìnrin méjì kanra wọn àbí ọwọ́ ọkùnrin méjì kanra wọn ìyàtọ̀ ó mọ bẹ́ńbẹ́ lẹ́dì kan ló sọ fún mi bí 20 years ago oníjọ́ tó ń gba ìpé á ah, kamala ń bobìnrin lọ́wọ́ òṣà tí ó kì í ṣe ẹlẹ́tọ́ yẹn àbí ẹni tó ṣe pé yìí ò lè fẹ́ láìlẹ́ oníjọ́ tí èyàn kan bá wọn lọ́wọ́ ni inú àwọn ọ̀gá abiṣẹ́ àwọn ni olóòdẹ̀ ń fi ọmọ níka ó dẹ̀ fi ń ro àtẹ́lẹwọ́ ọ̀hún báyìí so ẹ̀yìn náà ti fi ìgbé kí ni ọwọ́ tó pàdé ara rí ni ọwọ́ tọ̀tọ̀ ni sókèlábẹ́ Islam a ní láti fi àsánwó Islam ọ̀tọ̀ ẹlòmí látara òwò ṣíṣe káwà trustworthy káwà straightforward oní ó mẹ́lòmí gba ìsìlámù ni ọ̀pọ̀lọpọ̀ àwọn mítẹ́gbà ìsìlámù ilẹ̀ áfíríkà ní àbí west africa ní tó mẹ́lòmí gba ìsìlámù ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn merchants àwọn oníṣòwò tọ́gbẹ́sì wa tọ́gbé ọjà wa ọjà yẹn náà fi kó wọn ní ìsìlámù ṣùgbọ́n lónìí ẹlòmí látara ìní àmọ́ náà yóò ní ẹlòmí tó fẹ́ ṣe ìsìlámù kúrò ní ìsìlámù ni látara pé kí ni kò ní àmà náà wọ́n alẹ́ gbé trọ́ọ̀tì kan sí lọ́wọ́ nìyí kó ṣe kí ni kí bá bẹ́ẹ̀ so ẹ̀sìn wa ó ní ìdíkáwà gan fúnra wa ká polówó rẹ̀ kájẹni tó ṣe yí ìwà rẹ̀ da sáwọn èèyàn yóò da sáwọn ọmọ wa yóò da sáwọn ìyàwó wa sọ́bẹ́lá wa subhanahu wa ta'ala kó kàwà kún náà àwọn tó ṣe kópa wa kún àwọn tí ó máa gbé ẹwà ìsìláàmù tí ó máa gbé yọ sí àwọn èèyàn wasallallahu ala nabiyyina muhammadin wa alihi wa sahbihi ajma'in subhanaka la umma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk wassalamu alaykum wa rahmatullahi wa barakatuh Now. Um nípa nípa ìgbé ọmọ nígbà tó ti ìyá ọmọ tuntun kí ni àwọn nǹkan kan tó ṣàtúnṣe ó lè mú náà láti fi ọmọ ọmọ nígbà náà tó wá sí láti fi ṣàtúnṣe ní ìdílé ọmọ náà alhamdulilah salatu salamu sallam abak ọmọ tí ó ń sunkún ẹkún tó sùn yẹn lásán tàbí sọmọ kékeré là ń sọ o tó ṣe pé ó attention òbí ẹkún rẹ̀ tó ń sun yẹn lásán ó tó nǹkan tá a fi gbé ó tó nǹkan ní nǹkan tí a lè fi gbé tọ́wọ́lá gbé mọ́ra bá ń kírun yẹn ní kò affect irun wa ṣùgbọ́n pẹ̀lú mọ́jẹ̀mú pé kí ni mo ṣe pé ọmọ yẹn ti tọ̀ sí aṣọ tó wọ̀ kó mọ́dàgbà tá a gbé ẹ̀gbìn dání lórí irun sọlọ jẹ́ pé obìnrin wọn kò fẹ́ gbé ọmọ dání ni ó gbọ́dọ̀ ti ṣègbìyànjú àti múra fún ní ìsọ̀tìwé tí a lè fi gbé dání lórí ìrùn kọláwà. No àfọ àkẹ́kọ̀ọ́ ò lè fún yàn yàwó nìyí àbútọ́ ẹ̀kọ́ ni bàbá obìnrin yẹn ló kù à ń ṣe ẹ̀sìn kan àbá ń ṣe súnà ó túmọ̀ sí kí máa sọ pé ìsalágbáyá ẹni tó gbọ́rọ̀ fẹ́ ni èyí ń ẹgbẹ́kẹgbẹ́ ni yìí so ìwà pátípátí oníkéyàn sọ wípé kí ni wọ̀n wà fẹ́ wà fẹ́ lágbájá bó ní jẹ́ ṣe jẹ́ ṣe ọ̀rọ̀ bí ẹni wọ́n máa fẹ́ tọrọ ọmọbìnrin òsì lára wọn tí wọ́n wà tọrọ ẹ lọ́dọ̀ rẹ̀ tẹ̀bá ẹlòmí lára ẹ̀ náà ni yóò sọ fún sísá tó ń bẹ ọkọ tó ní kó kẹrù kúrò ń ọkọ ni ètò náà fi ṣe tí ó bá dàrú náà ní wọ́n ó dàrú pẹ̀lẹ́ tó ní kò ṣe pé yóò pè ọmọ ọmọ mi yá kúrò ní ọkọ̀ ẹkùn mọ́ buhari mi nísìn bàbá tí ó sọ rí yẹn bàbá tí ó gbẹ́ sí ni yóò torí pé tí ó lọlé kò ṣe pé ní kó mọ lọlé wọ́n jọ jòkó sọ tí ó bá dàrú náà ti tí ó kì í ṣe a ní torí pé àwọn jọ ń ṣe súnmọ́ kan àbáwọn jọ ń ṣe kìnní kan tó yà ní sísá ọ̀yà ẹ̀ kúrò ní ọkùnrin yẹn òun ló yà rẹ̀ ní yóò bó ní tiẹ̀ ṣe jẹ́ sọ wọn sínú mọ́níájì kan kí ni mọ́níájì náà ẹni tó ṣe yí pé ìròrí burúkú ló wá ń bẹ lórí rẹ̀ tí sísá rẹ̀ rí pé ìròrí burúkú ló ń bẹ lórí ẹ̀ sísá yẹn gangan fúnra ẹ̀ ni ó dìsáìdì ipe kí ni ọkọ òun yìí òun ò lè mọ ọbẹ pẹ̀lú ẹ̀ mọ́ torí ipe kí ni ìròrí burúkú ló ń bẹ lórí ẹ̀ nígbàtí ọkọ bá mọ̀ pé àtíyàwó mọ̀ ibi kò dáka mọ̀ yẹṣẹ́wó tọkọ lóhun bá mọ̀ yẹṣẹ́wó ni bí ọkọ̀ yẹn tó lọ jẹ́ àfá àwọn àfún jálàbí bẹ́ẹ̀ ni ọlọ́run ti fi ọmọbìnrin mọ̀nà pé nǹkan tí ó dá lélẹ́yìí ó dẹ̀ ń ṣe wá àti gbogbo kúrò mẹ́ kò fẹ́ kúrò mẹ́ irú yíò à ní sọ pé òun obìnrin kú mọ́ bẹ́ lábẹ́rẹ̀ lọ torí pẹ́ni tó ń ṣe gbogbo àwọn nǹkan báyẹ̀ ní kèfèrí ni sọ̀tọ́ obìnrin yẹn tó bá ti fẹ́ kó ń fẹ́ kúrò lábẹ́rẹ̀ ní ẹ̀ǹfà yẹ kó kúrò lábẹ́rẹ̀ so kò nídìí àfá kan láti sọ fún pé yẹ kó kúrò lábẹ́ ìwé èèyàn bẹ́ẹ̀ kò nídìí àfá kan ṣùgbọ́n ó ké ó lọ́kọ̀ọ́ bí agbàtànjọ fẹ́ra wọn náà òṣùgbọ́n méjọ lágbọ́yé ọlọ́wà ní kí ìyàwó padà mọ́ gbẹ́sìn yé ṣùgbọ́n ọkọ yẹn àwọn kùdíẹ̀kùdíẹ̀ pọ̀ lára ẹ̀ díẹ̀ tó ṣùgbọ́n máṣíjọ fẹ́ra wọn náà nìyẹn o so apá kan ò lè sọ fọ́ gbogbo yẹn pé kó kúrò nílé ọkọ ẹ̀ ni tó ń bá wù ó pé òun fẹ́ something better kéṣì ọ̀tọ̀ ni ṣùgbọ́n tó rẹ̀ pé ìsìn orí pé o ti gbádùn jọkọ ẹ lọ torí láti kúrò ní apá kan ò ní sọ torí pé nǹkan ni ó bá wọ́kọ́ àti pé gbogbo ẹ̀ṣẹ́ náà ti bá wọ́kọ́ ní òun kọ́ ló fi fún ẹni tó fi fún mọ́ ò lè sọ bẹ́ẹ̀ fún obìnrin ẹni ó ti sáì fún rẹ̀ ipe torí tọ́lọ́hun ló fẹ́ fi kúrò ní òun náà dẹ̀gbọ́ ọ̀rọ̀ dáadáa tí ó bá ti ṣe pé kúfùrù lọ́kọ ẹ̀ ṣe tó ṣe pé àwọn ọ̀ṣẹ́ ẹ̀ṣẹ̀ ni àwò dáadáa àrò gbogbo ẹ̀ ṣé tó ń bá kúrò tí ó lè dá ṣe nǹkan mí ò tún ní ṣẹlẹ̀ látẹ̀yìn ara ẹni yóò rún gbọ́ àwọn nǹkan dáadáa kó tó di kó tẹ́gì ṣiṣẹ́ ṣùgbọ́n kéèyàn kan fún ní ọ́dà pé ní òòlù tó gbọ́dọ̀ ṣe nìkan ni wọ́ tó fi fún ní ọ́dà pé tó gbọ́dọ̀ ṣe nìyẹn so ọ̀rọ̀ pé àjọ wàánu ẹgbẹ́ kan àbí àwàánu kinní kan tó wà ní ọfun yàwó tó gbáyàwó lọ́wọ́ rẹ̀ tálẹ́ tó fún yàwó tó gbáyàwó àmì ìwé ẹgbẹ́ kan ò ní ráìtì àti fún yàn kan níyàwó mi kò ní ráìtì láti fún yẹn kan níyàwó àfọmọ tó ń bá bí nìkan ló kù àbí àbúrò rẹ̀ obìnrin tó ṣe pé òní wà líyù ẹ̀ àbẹ́gbọ́n rẹ̀ tó ṣe pé òní wà líyù ẹ̀ ṣùgbọ́n ọmọ ọlọ́mọ tó wà ní kíni ẹ ìsọlágbájá ẹni tẹ máa fẹ́ nìyí lórí ẹ ní tó rọ́ǹgì ni kò jẹ́ bó ṣe jẹ́ wà láwà. nípa ẹ̀yìn ìgbà tó yàn jọ lórí ìdáyẹ̀dínlò ìjọba ìdílé náà mọ́mká jẹun lórí tébù ó sì ń kàtó burú mẹ́ ó ní ṣe pẹ̀lú àṣà ṣùgbọ́n ìṣe tí ààrẹ sọ̀lọ́ àtàlám kò ní pé kò ní jẹun lórí tébù so eléyìí tí wọ́n bá lọ bí alùpùpù Saudi kankan mọ́ra wọn ó kọ́ wọn lọ́dọ̀ wọn wọ́n á tẹ́ kíní kalẹ̀ tó máa ń pè ní safra ni bí kíní báyìí ni wọ́n á tẹ́lẹ̀ ẹ̀dẹ̀ ni wọ́n tún sọ̀rọ̀ àǹdẹ̀ ó jẹ́ pé tí wọ́n bá jẹ ráìsì náà bí train lálá ni wọ́n gbé kalẹ̀ ní ráìsì á fún wa wá ẹran sí lóríṣiríṣi so báwọn ṣe máa ń jẹun nìyẹn ìyẹn dẹ̀ ní frankly speaking ni ó fúnyàn ní rọ́hà ó fúnyàn ó rọ́yàn lọ́rùn dáadáa jù píkálà ń jẹ lórí tébù lọ ẹlòmí tí ó bá ti jòkóru jòkó báyẹ kó ló ń jẹun kó jẹun lẹ́lẹ́ alóúnjẹ òun ní gbádùn ẹ̀ dáadáa ṣùgbọ́n kó gbé sórí tébù ni ṣùgbọ́n àṣà ni ẹ̀ ó ní ṣe pẹ̀lú individual náà ó ní pẹ̀lú individual bẹ̀rọ̀ra olówó mi tán lówó bu aya ni kan jẹun lílẹ̀ lẹ́yìn wọ́n ṣe prefer rẹ̀ dùdúkà láwọn jẹ lórí tébù lọ ṣùgbọ́n àbúrò Muhammad sallallahu alaihi wa sallam gẹ́gẹ́ bí alásùdà láàrin ṣe sọ ó ní ma akala alaxiwani nábì ò jẹun lórí tébù ṣùgbọ́n kò tako àwọn tí wọ́n bá jẹ ẹ́ ni bí ká máa fọwọ́ jẹun ni láì lo ṣíbí àníṣọ́lá sáà àmọ́ ń ṣe gan tó bá rẹ̀ máa ṣe ìka mẹ́nu sáà àmọ́ ń lò torí nature irú oúnjẹ tó wá tó ń jẹ sọ̀kò túnmọ̀ sí pé haramu ní ká lo ṣíbí láti lè fi jẹun àbójẹ tó yẹ pé tá bá máa jẹ ní a ní ìdíká lòdù ka ìka mẹ́rin lọ ṣùgbọ́n ìṣe sí ànẹ́gbẹ̀wà Muhammad sallallahu alaihi wasallam ẹni tó kàn sọ ni pé tẹ́ bá ọwọ́ jẹun ẹ̀la ọwọ́ yìí torí báraka wà mẹ́ ṣùgbọ́n ṣe lè ní ká fọwọ́ jẹun pé pé ìka wa láti jẹun fún ìgbẹ́ náà contrary to táwọn kan sọ wọn ní gbọ́dọ̀ fi ṣíbi jẹun tó wá fi ṣíbi jẹun tó ti ṣe bí yá ó dẹ̀ ti di kẹfìrí látàrí ìsọkúsọ ọ̀rọ̀ tí ó sáfẹ́ sùn tó ń sọ òun nìyẹn pàtó wá ní wá fi ṣíbí jẹun ní bídíà ni ẹni tó wá gbé kesẹ́nu kọ́ ṣíbí tó gbé sẹ́nu báyìí àti kọ́ọ̀pù tó gbé sẹ́nu kí ni ìyàtọ̀ láàrin méjèèjì kọ́ọ̀pù àti ṣíbí àwọn méjèèjì ojọ gbé sẹ́nu náà so ẹni tó wá ń sọ ikókè ah, àwọn ìtàlágbọ̀rọ̀ mọ́ ti jẹ́ agbọ̀rọ̀ tó wá fẹ́ mú kọ náà ó ti ọmọ níkàbọ̀nú ẹ̀kọ́ àdúwà mú ṣíbí wà fún mẹ́kọ́ àdúwà gbẹ́kọ́ sórí wà gbégbá sẹ́nu tó wá gbégbá sẹ́nu ṣíbí náà ló lò yẹn ṣíbí náà ló ṣì lò yẹn bó ṣe gbégbá sẹ́nu so àwọn nǹkan mí bẹ́ẹ̀ ló ṣe pé àwọn èèyàn kan máa mú wá tó yẹ pé àwọn nǹkan tí ó bá láàká ìlú Ànábì sallallahu alaihi wasallam sọ bẹ́ẹ̀ làwọn afẹ́yẹ̀nyẹ́ráfà gidi kan kó máa sọ̀rọ̀ ẹ̀mí àfẹ́yìntọ́ ikú bá kàn fọpọlọ ro nǹkan adẹ́gbẹ́ kalẹ̀ fáwọn èèyàn yóò máa fi ṣe àwọn èèyàn lọ́nà ní so kò jẹ́ bí ìyẹn ṣe jẹ́ wallahu a'lam náà nam lórí kárọ́ ohun ìmọ́mù nígbà tá a bá ń kírun tí ò bá níjì kò dá ká ṣe tí ò bá níjì nísì àwọn tá ń kírun àjù láì kan láì méjì mẹ́ta náà lọ pépé tí mo bá ń ṣe Allahu akbar àmọ̀ gbọ́ sẹ̀mí àmọ̀ gbọ́ so yìí sọ pé àwọn ohun ìmọ́mù bẹ́ẹ̀ nìyí so wíwá dín náà kan ń ṣe rẹ̀ ni in fact mọ́síàbí tó le jù lórí ẹ̀ òní mọ́síàbí tí àwọn èèyàn láwọn ń tẹ̀lé ní nàìjíríà níbẹ̀ òní mọ́síàbí máàlìkì mọ́síàbí máàlìkì gbà pé tó bá gbé ohun tó bá ń rọ ohun ìmọ́mù tí ó sì nídìí fún onírun òun rọ ohun ìmọ́mù kò rẹ̀ sí nídìí fún torí mọ́síàbí máàlìkì àwọn mi gbà pé kí ni ẹni onírun torí pé n tó ń ṣe kí ni nídìí ẹ̀ kò sí nídìí fún nǹkan yẹn ohun mọ́mù ní ó kárí àwọn èèyàn tán kí o ṣùgbọ́n kọ́lọ̀ ọba ṣàánú wa ni àìmọ̀kan ó lágbára ń gbà mí ẹ̀bí mọ̀ kí ni mọ́ṣáláṣí ẹlòmí àkànjọ́ ẹni àwọn òpin à ó yẹ̀ṣẹ̀ jọ ẹni yìí ni o òun bá mọ̀ rọrùn yẹn agbègbè ilẹ̀ wa dákẹ́ lọ yìí yóò máa rọrùn òun ni ń ṣe tó rọ́ǹgì ṣùgbọ́n tó rí pé nǹkan tó ti use mọ́ láwùjọ tó ń gbé òní pé ká máa rọ ohun ìmámù kó jẹ́ pàà méjì náà ni wọ́n kírun wá àti mọ́mù nìkan náà ni ó kò sẹ́nì kẹta yóò máa rọ ohun ìmámù yẹn náà ni torí kó ti bìlí pé nǹkan tó correct nìyẹn bàbá kan ó ti bá àwọn èèyàn jà nítorí ẹ̀ yìí tó jẹ́ pé torí ẹ̀ máa kírun mọ́ṣáláṣí mọ́ ẹni tó bá ti mọ̀ kóhùn òní rọ ohun míì tó bá ti mọ̀ kó wò ní kó má ṣe làdáni kó má ṣe làdáni tó bá ti mọ̀ kó wò ní rọ́wùn tàbẹ́ ẹ̀mọ́ akírun mọ́ṣáláṣí wọn ètò dẹ̀ ń lè kòkòrè lórí mọ́sí àbí tó lò bìlọ́ǹgì sí nàìjíríà yìí náà ní ò kìíní ẹ̀ ṣùgbọ́n tí ìdí pàtàkì bá wà láti ro ohun ìmọ́mù bóyá ohun ìmọ́mù ò lọ sókè bírú ìtòṣẹlẹ̀ tánàbíwá Muhammad sallallahu alaihi wasallam tó rẹ̀ tánàbí lídèrún ohun ànábí ò lè kárí mọ́ṣáláṣí nìyí so abubakar rọ́jà láwárí ó wá ń gbé ohùn sókè so ìpìlẹ̀ ríro ohùn ìmámù nìyẹn ó ní pé abubakar ó ń gbé ohùn sókè láti lè fi ro ohùn ànábì sọlá torí pé ohùn ànábì ò kárí mọ́ṣáláṣí àtàrà pé kí ni ó rẹ̀ ṣùgbọ́n ní ìsìn microphone wà ìmámù ó fi microphone sáyà àbí yóò gbé síwájú so kò nídìí ipe èèyàn kan yẹ̀ṣẹ̀ ń ro ohùn rẹ̀ ẹni tí ó ṣèkọ́ bá ti ṣèkọ́ mọ́ ohun ti parí iṣẹ́ tí ẹni yẹn ṣùgbọ́n tí nídìí bá wà kó tá ro ohun ìmọ́mú kò wá yẹ pé èèyàn mẹ́wàá ni ó mọ̀ ro ohun ìmọ́mú tí mọ́ṣáláṣí bá tóbi gan-an bá láìsí tó wá wà rántí pé kí èèyàn mẹ́wàá ro ohun rẹ̀ tó kókó bẹ̀ ni pé there should be fún ríro ohun ìmọ́mú yẹn tí ó benefit àwọn tó ń kírun tó kò jẹ́ oṣù jẹ́ wallahu a'lam náà àwọn obìnrin tó wà nulẹ̀ kọ́ máa kọ́ṣẹ́ àwọn tó ń kírun ní mọ́ṣáláṣí eléyìí kò ṣe nǹkan tó bá mu àyàfi tí sáfù tó bá kú déta délẹ́bù pé kí ni àwọn tán wà nù lé wọ́n ń rá wọn tán wà níta ẹ̀ eléyìí ni ìdájọ́ táwọn afámọ́ ń lò fún àwọn tán ní mọ́ṣáláṣí kàábà lápòjú rẹ̀ àádìí pé mọ́mú yóò wà níbi kàábà àwọn èèyàn ó wà ráńdì kàábà tán kírun àwọn hotels tán wà ní ẹ̀gbẹ́ haramu tán wà ní ìta mọ́ṣáláṣí yẹn ni so àwọn èèyàn mọ́ṣáláṣí wà ní àwọn hotels yẹn náà tí mọ́ṣáláṣí yẹn ń tẹ̀lé ti kàábà ní tó ń tẹ̀lé àwọn tán kírun ṣùgbọ́n àwọn àfá wọn ni mọ́jẹ̀mú ẹ̀ ni pé àwọn tán bẹ̀yẹn wọ́n gbọ́dọ̀ mọ rí àwọn tí wọ́n ń kírun ní ìta kàábà wọ́n gbọ́dọ̀ mọ rí wọn àbí sáfún yẹn wà connected mọ́ bí kí kìíní ẹ̀ wá ní gbọ́dọ̀ wà connected ṣùgbọ́n tó gbé mo kàn ń gbóòhùn lásán ìyẹn wà enough gbígbóòhùn lásán wà enough tó wà láwà rẹ̀ Nígbàtí ọmọ ọmọ wá sí ìjọba pé àwọn òkú lórí bí àwọn ẹ̀rọ lórí omi ilẹ̀ èkó mọ àtúntò àbájá àti ìdílé náà ní ọ̀rọ̀ ìmọ̀ àbájá àti ìdílé àwọn ọmọ fúlàní kan tó wá wá bẹ̀rẹ̀ fún ọ̀dọ́ àfún ìyàwó ẹ̀rọ lórí omi ilẹ̀ èkó àti ìdílé tó ní tó wá lọ́dọ̀ àwọn àfáàní bóyá tó máa sọ fún ìdílé àyàtà fún mi sọ pé ká mọ̀ ká túmọ̀ tẹ̀lé ilẹ̀ yàtọ̀ eléyìí kò sí ẹ̀rí fún ipe wọn pa fúnmọ̀ sẹ́bílà yàtọ̀rọ̀ sínú omi àbí kẹhàn kẹgbẹ́ fóbìnrin kó wọn mú eléyìí kò sí ẹ̀rí fún láti ọ̀dọ̀ anábùwà Muhammad sallallahu alayhi wa sallam so in tó dáa ká avoid ká jìnà sí ká jìnà sí eléyìí ni tó dáa ṣùgbọ́n ṣàlè sọ pé bíbíà ni ààrí sọ pé bíbíà ni ààyè sọ pé kí ni bíbí àná ṣùgbọ́n dá kéèyàn a ìdí ẹni àwọn ẹni ìṣíwájú ń gbà míì wọ́n rẹkọmẹ́ndì àwọn nǹkan báyìí nítorí jọmọ́ ìwélé bọ̀ kó ṣe léyìí pàtíkúlálì tòbí adúrú obìnrin tó ń rọbí bẹ́ẹ̀ wọ́n lè ní ṣúrọ́tù ìzàzúbdìláti àbùzìzàláhà wọ́n ní kó ka sómi kó mú bẹ́ẹ̀ léyìí látara tẹ́júrúbà tó fún experiment wọn rí pé ó jẹ́ nǹkan tí ó máa ń sábà ń jẹ́ kí àwọn obìnrin yẹn kí wọ́n bí wẹ́rẹ́ yìí ṣùgbọ́n ṣe àrẹ́mì sọ̀lá àtàmì ìdí rẹ̀kọ́mẹ́ndì bí kọ́ máa ka òtí tẹ́kìtì fún ṣùgbọ́n tí yóò lè ti gbádàrú ní pé àwọn tí arítán ṣe láwọn tán jẹ́ stúdẹ́ntì àwọn sàábẹ́ ni so àwọn afa so wọ́n máa sọ nǹkan tí ó jọ báyìí so náà ni tó ń pè ní alisishab al-maqlub kí ni túmọ̀ alisishab al-maqlub ó ní pé kí ni àwọn tó jẹ́ sídẹ́ǹtì àwọn sàádé wọn ní ṣe tí ó bá kí ń ṣe pé kí ni wọ́n bá lọ́wọ́ àwọn sàádé àwọn sàábí ò ní ṣe tí ò bá kí ń ṣe pé kíni wọ́n bá lọ́wọ́ anábọ̀wọ̀ Muhammad sallallahu alaihi wa sallam so wọ́n á ṣe ìsìsáàbù wọ́n á pè ní àìsìsáàbù mọ̀kúlù torí ẹ̀yìn ò lè gbá dànù torí àwọn tó ṣe pé kíni ẹ̀sìn wa tó wá látọ̀dọ̀ wọn ni tí a rí pé àwọn tàbí rúùn so ó súnmọ́ bó ṣe pé nǹkan tán kọ́lọ́tàrà àwọn sàhábà ṣùgbọ́n pretext ìsúnátọ̀rọ̀ àrẹ́mí sọ̀lá àtàlám fún irú àwọn nǹkan bẹ́ẹ̀ ṣùgbọ́n pé àyà Qur'an lẹ́ni ẹ̀ mú kò rẹ́ ṣe bó ṣe àwọn nǹkan míì tó burú bí tó kó kàn ká sómi eléyà àlèlè kòkò lórí ẹ̀ so ó bẹ́tà kí n àbọ̀ ẹ̀ dẹ̀bọ̀ ta àlèlè lórí ẹ̀ wallahu a'lam Thank you nanu máa wé láwà ní fáwọn èèyàn pé afẹ́ wé láwà ní pé èèyàn kan ní làdáni àbí èèyàn kan ní bàbá àdínì èèyàn kan ní sẹ́ríkì àdínì gbogbo ilé ìpàǹtí ni kò sínú ẹ̀sìn Islam so ká sọ oyè jíjẹ di nǹkan tí a máa ṣe nu mọ́ṣáláṣí ni nǹkan àgbọ̀rọ̀ avoid ni tẹ̀lé wá fẹ́ náwó sí mọ́ṣáláṣí kó náwó sí mọ́ṣáláṣí ṣùgbọ́n ká torí pa fẹ́ gbóló àwọn èèyàn kan káwọn fún wọn ní oyè kan tí ó sì ń bẹ́ni balógun àdínì ẹ̀sìnkẹ́ àdínì wọ́n jẹ́ kó bá dé àdínì kìnnìkan àdínì ó gba eléyìí àti ẹ̀fọ́nṣà rẹ̀ sùn rárá ni ààrẹ báyọ̀ sọ̀rọ̀ bá sọ̀rọ̀ kó náwó sí ó bá ná sí سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته